نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 واعلموا أن تقوى وصية الله تعالى للأولين والآخرين قال سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن تتقوا الله عباد الله لقد أتم الله سبحانه وتعالى على أمة النبي صلى الله عليه وسلم نعمته فاختار لنا الإسلام دينا قال سبحانه وتعالى اليوم أقمت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا عباد الله وعلم أن الله سبحانه وتعالى لأن لا يقبل من أهد دينا سوى الإسلام لذلك قال سبحانه ومن يبتغي غير الإسلام غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار وهو مسلم عدد فعلان عليكم كيري أولي أجيجتان ري كما بقى نبوى محمد صلى الله عليه وسلم يا رسول الله èyí tí ó jẹ́ àkórí khutba wa lénìí òun náà ni ahkam عيد الحب في الإسلام ọdún tó ń pè ní àyájọ́ olólùfẹ́ òun yẹn ń pè ní valentine kí ni Islam sọ pa rẹ̀ kí ló yẹ kó jẹ́ mokif al-muslim kí ló yẹ kó jẹ́ sáǹdì mùsùlùmí tó mọ tó ń ṣe láyé yọ́rọ̀ mi kan jẹ́ mùsùlùmí ni kò mọ̀ tó mọ̀ sílámù tí ń ṣe o kí ẹ sì jẹ́ mùsùlùmí kí sílámù máa ní tìmọ̀ sí yàn ewu ńláńlá ni ọ̀rọ̀ ló fẹ́ dà gẹ́gẹ́ bí ẹni tó sú tí wọ́n á wọ́n mi tí ò sábà tí ò rí ó ti ẹ̀rí wọn fún kò gbá ó sà ní àfi ìtọ́jú ìhun lòun ìtaba tẹ́kọ́mọ́ tábà fẹ́ yá òun ni gbogbo ẹni tí máa ń ṣe sínkiri mùsùlùmí àmọ́ ìsìláàmù kò nítumọ̀ sí lára tí máa ń túmọ̀ pé ìsìláàmù nítumọ̀ sí yàn kò lè dáhùn sọ lọ́sàn-án yìí kẹlẹ́mẹ́fẹ́ lè nílá kan sí yín bẹ́ẹ̀ kí ló kan sí balantine mùsùlùmí ó ṣe débi pé yóò gbìyànjú pé wàhálà yìí ṣe á pọ̀ báyìí tí wọ́n ti lágbàdo náà bì ní ẹwà múra kankan nísìn bí ká máa ti fàlàyé pé ká máa níbi ara wa ni ẹwà bá ti bọ̀rọ̀ rú káwọn lè máa níbi ara yín. àmọ́ kí ìsìlá ọlọ́run bá sàánú àwa tá a jẹ́ àlùmọ́ àná Muhammad àánú tó fi fún wa ni pé ó ní nẹ́ẹ̀mà òun òun ti parí ẹ̀lú wa lórí ìdẹ̀ra àánú tó fi fún wa nù ọlọ́run fẹ́ fún wa yẹn bá ó ní ẹ̀yìn ìjọ àná Muhammad àtúntò àlékún ní ìmọ̀dé ìbẹ̀rẹ̀ ní ọlọ́run mo ti parí ẹ̀fọn rí wọ́dọ̀ dìtò lákùnmọ́ ìsìlámù dìínà èyí tá náà bí fún yí tó pé ìsìlámù yìí náà mo rí ọmọ tuntun lẹ́sìn èyí tá fẹ́ lò ní pé ọlọ́run ṣàánú àkókò àánú tọ́lọ̀ ọba ṣe fún wa kò níbi ká máa nájú wọgbò ní ìmọ̀kí náà ń ṣe ń bẹ̀rù àwọn tá jẹ́ mùsùlùmí kò níbi ká nájú wọgbò ní ìmọ̀kí ṣe ń bẹ̀rù

àwọn tá a jẹ́ mùsùlùmí afáwà Abdullahi ibn Mas'ud ó ti tẹ́bi òrù yìí tó kàn lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ jẹ́ mùsùlùmí ẹlẹ́sìn ẹ̀tẹ̀lá nàbì ẹ̀tẹ̀lá nàbì wọ́n lẹ́ tẹ́bi tẹ́bi òrù ẹ má tún kírètì nǹkan mí kalẹ̀ máa fún ara yín kí ló sọ àkọ́dù kò fi ìtàn torí pé ọlọ́run bá ti tẹ́ ìjọ àná Muhammad ẹ̀rí mùsùlùmí tó mọ لا تقدموا بين يدي الله ورسوله ọlọ́run ní gbogbo tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ̀ṣẹ́ jẹ́ mùsùlùmí ìlànà ni tó pé bó ṣe jíjẹ bó ṣe mú bó ṣe pé àwọn ayẹyẹ kan làwọn ń ṣe ni má tó àwọn ti ń ṣe alágbájá nù ọ̀yàtọ̀ nẹ́jì alẹ́ mùsùlùmí kí jẹ́rìí mi. jọra <coughs> yín ẹ má ti kírímínà wẹ́ẹ̀ mùsùlùmí tá a lè fi mùsùlùmí ẹni tí èso mùsùlùmí. níta àti lè fi wúra ẹni tó fẹ́ tó ń táwọn bá ṣe yá ayọ́ ẹlẹ́dín náà àmọ́nù látùkọ́ dùnú bẹ́yìn ni ẹ̀yà dáyìí láwọn ọ̀rọ̀ sórí. gbogbo ntẹ́ ẹ bá fẹ́ sí láyé yín ìgbésẹ̀ tẹ́ ẹ bá fẹ́ gbé láyé ẹ má ṣe ẹ sì má gbèsè yẹn bífọ́ ọlọ́run àtàlẹ́ ẹ má kí lọ́lọ́run bá sọ lórí ìkànnì yẹn kí lànà bò sọ lórí ẹ̀ kẹtùkù gbèsè kìí ṣe tẹ́tí wá ṣe nǹkan yẹn tán ẹ̀ẹ́dẹ̀ máa lúgbèsè ìtọ́ni tọ́nà òun ló da tó báyìí ọlọ́run ní mẹ́ẹ̀kì ṣe nǹkan dàtọ́ni tọ́nà mi ìtọ́ni tọ́nà náà ọba ló ti gba àjùlá yé jẹ̀mọ́ mẹ́ẹ̀kì ṣe nǹkan kan tó ọba tẹ̀ wá lẹ́pọ̀ tèmi wà nábì ìbùn lára sí yín wọ́n sàn ṣe ṣe al-yahud wan nasara ànábì ní ẹ̀rọ àwọn yahudi àtàwọn nasara ànábì ní gbogbo tó máa ń ṣe ẹmọ yàtọ̀ wọn bẹ́ẹ̀. tẹ́bá ní pé nǹkan tó ti kọ́ mọ̀ àwọn yahudi ní máa ń ṣe tó kọ́ wọn láàrin ànábì ti fún wa ní kọ́ńtà tó lágbára gan tẹ́bá tẹ́tẹ́ àwọn nǹkan yìí wọ́n rà bóyá pé lásìkò ànábì nǹkan yẹn lọ́kọ̀ọ́ mà. bọ́dọ̀ bá lásìkò ti yí dájúdá àwọn nǹkan tó máa tó máa ń ṣerú nǹkan báyìí àwọn Yahudi ni anábì ni ẹ̀yẹ yapa wọn ẹ̀yẹ mọ́sẹ̀ rẹ̀ tó bá tẹ́ òjò ti yẹ pé lọ́wọ́ tí àwọn nàṣọ́rá bá sí máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àtẹ́sẹ̀ pé ànàṣọ́rá lélẹ́ yìí ẹ máa ẹ̀yẹ mọ́sẹ̀ nǹkan yẹn ẹ máa yapa wọn anábì wọn máa ń ṣe gbogbo wa kọ́dà àwọn ló dé bí irun gbọ̀ta àfilẹ̀ lónìí kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí anábì ni ẹ yapa àwọn ẹlẹ́gọ̀ ẹ ti yapa àwọn yahudi àtàwọn mọ̀júsí àtàwọn nàṣọ́rọ́ anábì ni ẹ yapa wọn níbi irun mú àti wọn gbà. anábì ni ẹ̀rọ àwọn yahudi irun tí wọn àwọn òfìlẹ̀ ni ó pọ̀ ẹ wá àwọn òfà yóò dán. àwọn mọ̀tọ́ àwọn tí wọn àwọn afáwọn tí wọn yóò máa dán àwọn wa lẹ́yọ́ ṣe yàkìtì. Ṣé ti bá nílẹ̀? àlẹ́bí ẹ̀yà pàmò méjì ẹ wọ́n pé bóun lákàtà ẹ̀yà pàmò méjì yẹn gbogbo àlẹ́bí wa bíyìn bá wá bíyìn bá wá sẹ́ńtà àlẹ́bí ṣe níta àlẹ́bí sọ kò sí ọgbọ́n ọ̀hún fi sọ́dọ̀ kan àwọn méjì kò sí dákọ̀ sí sọ́dọ̀ wọn òfin náà ńlá ni ẹ ń gbogbo bí sẹ́ bá ti yẹ̀wú díà sí nàṣọ́ra ẹ má gba báyẹ̀ yẹn gba báyìí ẹ má jọ wọn báṣe àjọ wọn ànígbà wa kọ̀ ọ́ tààrin òun lọ náà fi ń kílí àwa pé gànà kún ọmọ táwọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ alábìlẹ̀ dàgbì láyé ìjọ àrínlá sẹ́yìn tí wọ́n jẹ́jọ àrínlá sí ọtún mú kan náà méjì ọ̀nà tó ọ̀lọ́ fi mú kan náà méjì tó fi yapa àwọn méjèèjì ní pé tó bá fárun gàn tó tún fárun mú wọ́n tún bá kan mẹ́rẹ̀ mú gbọ́ ọwọ́ àti wọn múlẹ̀ ọdún fún gbọ́n lẹ̀ wàhálà tó nù ọ gbọ́rọ̀ fi wọn múlẹ̀ kọ fún gbọ́n lẹ̀ anábìlẹ̀ yìí lẹ̀ ẹ fi wọn gbọ́n ti yín lẹ̀ ẹ má mú kankan kó mbẹ́ ẹ wá rí òun ti ẹ má fà ẹ sì má fi ilé yàkìtì ẹ̀rọ àmà tírìmù ẹni ẹ̀rọ àmà pàdé ẹ̀ báyìí anábìlẹ̀ yàpàdé ó dàtí nà sọ̀rọ̀ ni àwọn nǹkan ti kọ́mọ̀ láàrin àwọn yẹ̀húdí àti nàṣọ́rọ́ láàrin àwọn yẹ̀húdí àwọn yẹ̀húdí tọ́bátí tí àwọn máa ń ti haibọ̀ nǹkan oṣù wọ́n á jáde kó lé láwọn yẹ̀húdí kó jáde kó lé wọ́n ò ní oúnjẹ tí ìyàwó wọn bá jẹ wọn ní sè ah, oúnjẹ tí ìyàwó wọn bá sè wọn ní jẹ pẹ̀lú àkọ́ arúgbó wa fi o oúnjẹ tí ìyàwó bá sè wọn ní jẹ débi tó pátá àwọn òní bá wọn sun ní pọ̀ wọ́n jáde pátápátá bàtà náà bí ó bẹ́ntì ẹ̀ inú bí àwọn Yahudi gbẹ́ náà àṣẹ́nu wọn bí ló fi gbẹ́pẹ́ ní àwọn Yahudi àti nàṣọ́lá kúròyà jù láyé lágbàáyé ní ìgbésẹ̀ Nàìjíríà nìkan àwọn alùsùn náà ni tí wọ́n rí alùsùn gẹ́gẹ́ bí problem àwọn bọ́n ti rà nẹ́mù gẹ́gẹ́ bí problem àwọn tí ò wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n á ní anábìlẹ̀ ẹ̀gbọ́ ẹ̀yin mùsùlùmí bíyàwó tí ń bá ń ti àìdọ̀ lọ́wọ́ ìtìlẹ̀rú kúlà ṣe ìlà nìka ẹ̀yin má jáde kó lé fún àwọn yìí gbogbo nǹkan tẹ́ ẹ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí lọ́kọ-láya tẹ́ ẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀ kíyàwó tó sì kó oṣù gbogbo ẹ̀ máa ń ṣe. ìlà nìka nǹkan ọ̀kan lẹ́yìn oníṣẹ́bí yìí ẹlẹ́kìtì ìyàwó yìí ẹlẹ́dùnmá ìlà nìka nǹkan ò ní ṣe pẹ̀lú ẹ̀ ní pé ẹ̀ gbọ́dọ̀ débi abẹ́ òní ẹ̀ má sọ nígbà táwọn Yahudi gbọ́ orí fún wọn ganu wọ́n ní kí ní sí ànábì wọ́n láwọn ò rí mọ́mọ́dù sí kankan pé ó sàfẹ́ mọ́ ìyapa náà ní always tíbla bá lọ tíbla bá bọ̀ fananṣẹ́ ọdún burúkú ni. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀ sẹ́lẹ̀ tó ń rọ̀ fún wa pé gbogbo tó bá ń jí ọdún láyé ẹ̀ ń bá wọn ṣe. bọ́ọ̀ rẹ táwọn mùsùlùmí ẹgbẹ́ tiẹ̀ náà lọ ọdún lẹ̀ ànábì gbẹ̀gbẹ̀ ọ̀bá wọn ṣe gbogbo wọn jí ọdún kí là ń pè lọ́dún gbogbo tẹ́ ẹ bá ti gbé kalẹ̀ pé tó bá ti dàsìkò báyìí ń dèdè àsìkò báyìí tó túbọ̀ náà oní ẹ̀tún ṣe lọ́pẹ̀ lọ́dún nù àlejò bá wọn ẹ bá wọn ṣe láíláí. bàtàlá bíbí Mẹdínà ó bá wọn Yẹ̀húdí mẹ́ wọ́n wá fi àwọn ọjọ́ méjì kan lẹ̀ láàrin ọdún wọ́n fi ń ṣe eré oríṣiríṣi. àlejò máa dá ní yawman tẹ́lẹ̀ abúlé fi hìmà ọjọ́ méjì kan lẹ́yọ kalẹ̀ yìí ẹ máa ń fi ń fẹ́rẹ́ ẹ máa fi ń ṣe eréjì eré kí ni kúmọ́ rẹ̀ wọ́n lọ́jọ́ ọdún àwọn nù. ọjọ́ ọdún yìí nù nígbà ọlọ́run wa gbà náà bí wàá gbé òfin ńláńlá lélẹ̀ òfin òun tó fi di yáàlì kíámà ni tó bá tí ọdún tí náà sẹ́yìn náà ṣe ń jọ náà bá náà bí o ti wù ú ànábì ni ọlọ́run ti fi ọdún méjì míì ọdún fi ọdún méjì míì lọ́dún ọdún yìí kí é jọ ọdún àwọn yòówù nìkan gbogbo ọdún tẹ̀ bá ti láyé ọ ti fọdún méjì ní ọkọ rẹ̀ ẹ̀gbọ́n sọdún mìíràn méjì ni láàmú fi ń takò mùsùlùmí kọ́mọ̀ sí mòlídì láàbí ń takò mùsùlùmí kò sọ̀rọ̀ sí jíra wọ́n sọ ọdún jíra ọdún méjì náà ní Islam yọ kalẹ̀ fún wa wọ́n bá ọdún náà bó ti dá tó wọ́n sọ̀rọ̀ ayébá ti ṣe wọn. ọdún àwẹ̀ àtọ̀dún léyà ó dùn àbí ó dùn ọdún léyà dùn ọdún léyà ọdún àwẹ̀ náà dùn èwo làkójú náà wọ́n bá gbẹ́gbẹ́ kàkàlẹ̀ àwọn Yahudi àwọn táwọ̀sì wọ́n pẹ̀lú ọdún fẹ́ adájọ́ lólùfẹ́ ọdún burúkú ni sí pé ọdún tí wọ́n ti fi ṣe ntọ́nà bá ṣe ní àláàlí ntọ́nà bá ṣe ní àrọ́ọ̀mù àwọn fẹ́ ṣe ní àláàlí ni kí nìkan náà àdínà. nítorí pé olólùfẹ́ tí wọ́n ń sọ yìí kìí ṣe tọkọ tìyàwó ni wọ́n ń wí kìí ti wà tìyàwó ẹ̀rọ ń bá wí àwọn ọmọ ìfún ètí ìlọlẹ́ ọkọ fún ẹgbẹ̀rún márùn náà sọ wọ́n làwọn láwọn fún wọn mẹ́tẹ́ bọ́ọ̀hún wọ́n tún láwọn tó tán mú fún wọn wọ́n sì láwọn oríṣiríṣi ìṣètí tó máa ń ṣe ọdún burúkú ni o olúwani wà látàkùrọ̀ bù zina ọlọ́ni ẹ̀ má dèbè zina innahu kana fa'isha wa sa'a sabila ìbàjẹ́ ni ojú ọ̀nà burúkú ni gbogbo bá bẹ̀rẹ̀ ọ̀nà burúkú lè níwọ̀n náà. ọlọ́ni bá súnmọ́ zina kò ní ẹ má ṣe é ẹ má súnmọ́ ni bẹ́ẹ̀ bá súnmọ́ ẹ̀ ní ṣe ẹni tí ọkùnrin ọkùnrin ọmọ tí èyí rẹ̀ bì láti gbóbi lé kò gbọ́dọ̀ gbọ́kùnrin kò gbọ́dọ̀ gbọ́kùnrin sọ fún òun fẹ́fẹ́ òun fẹ́fẹ́ nígbà bá fi dé mú ọtọ́ ń gbóbìnrin sọ̀rọ̀ pé ọ̀tún rẹ́dì ti rìn ọ̀tún rẹ́dì pé ilé ti wà kíyàwó kó àmàlẹ́ ìyàwó wọn nígbà kejì sílẹ̀ láì tọ́yẹ gbóbìnrin sọ̀rọ̀ òfin ẹ̀sìn wa ní jẹ̀mọ́. bẹ́ẹ̀ ni ọmọ obìnrin tọkùnrin bá sọ̀rọ̀ kó tó ṣe yẹ́s gbogbo àti kó ní ọ̀rẹ́dì pé bìsílẹ̀ láì ilé ọkọ yá ẹ̀yin dá yẹ sírì dẹ̀wà ní ẹ̀sẹ̀ sírì ọkọ̀ lọ gbogbo ilẹ̀ sí ní gọ́fẹ̀rì àwọn ọmọ bẹ̀rẹ̀ iná wọ́n ti rẹ̀ bàrẹ̀dá o mm. ẹ ti máa ẹ̀kẹ́ àlẹ́ àbí wọ́n lọ́mọ́ múra kalẹ̀ ọlọ́mọ jẹ gbàgbẹ̀ sínú náà ìwọ bọ́ bá ti múra fọ́nẹ́ńtà kalẹ̀ báyìí lákùnmọ́ káńsì bá ti ń gọ̀ yẹ ẹgbẹ́ burúkú ni jama mo pé ó fẹ́ sọ dìnnà ó fẹ́ sọ di àláàlì fún wa ni anabi sallallahu alaihi wa sallam erita anabi sọ fún wa pé bọ́ọ̀ bá ti tán kó o fẹ́ gbéyàwó lé ọ̀pọ̀ ọ̀gbọ́n sọ̀rọ̀ ó ní yá máa ṣára shabab anábì mo kẹ̀yìn ọ̀dọ́ mọ́ni sàfáà mi kún ní báà ẹni bá ti lágbára báà nínú yín èyí tó rinlẹ̀ ni pé bọ́bá ní tó lè fóbi ẹgbẹ́ fáìlì yàtọ̀ gbọ́ wáyé wọ́n lọ fẹ́yàwó àwọn tánàbì nìkan lọ fẹ́yàwó nù ọmọlọ́mù yẹn sẹ́tẹ̀ ìwọ́tọ̀ lọ́lọ́ yẹn lọ́wọ́ ọwọ́ lábẹ́rẹ̀ ọmọlọ́mù yẹn sẹ́tẹ̀ ìwọ́tọ̀ ń kọ́sẹ́ lọ́wọ́ sàmọ́lọ́mù yẹn sẹ́tẹ̀ ẹni tí ò wá ní tó lè fi bọ́ obìnrin kíláàdì náà ṣe kò ní ọlọ́wọ́ ara kalẹ̀ kọmọdé tiẹ̀ hmm. onífàárẹ́kì àwọn bọ̀dá àwọn ẹni máa gbà gbogbo wọn kò ń tọ́wọ́ òfin sísà ìmọ̀ wá wùmí àwọn olókùn tọ́gbà islam ò gbà wọ́n láàyè rẹ̀ ká ní táǹpẹ̀ ní bọ́ọ̀fẹ́ bọ́ọ̀fẹ́ èèwọ̀ ńláńlá ní islam ìtàwọn ohun tó kúrò dùn lọ́wọ́ ọdún panáńpẹ́ kan náà ìtàwọn máa bẹ̀rẹ̀ ẹ̀sìn ńlá ni o ó tún wá ní ojú ẹsẹ̀ míì táwọn àfààfin wò ẹ̀tẹ́ ni ìkóhun lágbára òun ni shirikul akbar bẹ́ẹ̀ bá bá wọn ti sanná táwọn olóbi jòkè rí torí pé ọdún yẹn ó ti ní kan ti pẹ̀lú ṣírìkù àṣírìkù fi àrùbùbíyà gẹ́gẹ́ bí tàn ìtẹ́rí ìlú kó sínú afẹ́ńtà kò sásìkò àmọ́ ní wọn sọ̀tàn àfà máa mú wa wọn lẹ́nu tó jẹ́ ìlú sọ́kùn ìrọ̀mù ẹni tó kọ́ tó jẹ́ mọ̀hásìkù bẹ̀ pé ẹni tó tẹ̀lú ilé ó jẹ́ nìkan tó ní agbára kò sí ẹni kò sẹ́ni tó bájà tí òun ẹni àwọn afẹ́ ìtòkà tó fi ní agbára yìí ni pé ó mú ọyàn ìkòkò lójú ní agbára burúkú bá subhanallah jama kálí fún ìlágbára jama wọ́n ti dákẹ́ ẹ̀hẹ́ tí ìkòkò ló fún ṣírí ṣírí kò fi rògbò bí yà ọlọ́run fún ìlẹ́ kan ọlọ́run wà nábì kúrò náà ti náà ìwọ tó yá nàbí ìwọ gbogbo lágbára láti fún ẹ lápáwà ọ lágbára ẹ òun ló fi jẹ́ pé ànábì sọ̀tọ́ ńlá wọ́n ń wí ní ẹ̀ ní ogun Uhud àtàwọn ogun mi. sọlọ́ ní fún ẹ lágbára ní ẹ̀ má bá wọn ṣe máa ń ká ẹni lọ́gbọ́n ṣe bọ́. kájínà sí jàmá o ẹ sọ fún àwọn ọmọ yẹn kájínà sí àwọn tá ń ta àwọn green card kéèyàn ta green card gẹ́sẹ̀ wọ bọ́bá tẹ̀sẹ̀ rà sí rí gbá nísìnyí ti fanata lọ súnná mọ́ta àfàkùnṣe rà alamata olúwani wa ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi ọdún ọdún wọn ẹ máa ra yín lọ́wọ́ àmọ́ ẹ̀bà ra yín lọ́wọ́ ẹ máa ra yín lọ́wọ́ bóò lẹ́sẹ̀ nípa ẹ̀ ọlọ́run ọba ni lórí dáadáa ni ẹ máa ra yín lọ́wọ́ lórí ẹsẹ̀ kò sí sáńpẹ̀ ní alájọ olólùfẹ́ má tẹ́nì kankan láti fanáńtà má fi ọ̀gá ọ̀dá wọ́n ó láwọn kẹrí sí ti ní àtọ́jú tó kú sínú tó kú sínú àwọn ẹgbẹ́ ìtàgbọ̀ ọ̀dìnà ìtàgbọ̀ ọ̀dìnà sí alimuhim èyí tá à ń sọ ní pé wọ́n sọ jẹ́ mùsùlùmí bàbá bá wọn lọ́wọ́ sí wọ́n ní lánàá wọ́n bá lọ lajú ọlọ́lá eléyìí bú ní lajú nàìjíríà rẹ̀ bọ́n bá léyìn ti lajú ti ṣe bí bú mu ìbójú ìrànlọ́ làlẹ́ fi síkunlẹ̀ ẹlẹ́kọ̀ọ́ obìnrin tó síkunlẹ̀ tó lè káwọn kọ́kùnrin kéjì máa yé sí kéjì kéjì máa yé sí ọ obìnrin tó wọ jẹ̀lbáàbù ló dájú èyí tí ó síra lẹ̀ ìkẹ́sẹ́kọ̀ mọ́ ni ìkẹ́sẹ́kọ̀ mọ́ ni ó fi afárá máa pẹ́ gbogbo ẹ̀ lọ́dẹ̀ kó máa wọ̀ ọ́ gbogbo ẹ̀ kó máa wá wọ̀ ọ́ gbogbo ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ jọjọ́ mùsùlùmí ẹ̀jìnà sí o táwọn bá wọn sí o ẹ má kí wọn o kọ́dà àwọn aṣọ tó máa ń wọ̀ níjọ́ náà tó ń jẹ́ àdájọ́ aṣọ burúkú wọ́n ní wọ́n ní kọ́lọ̀ fẹ́ fẹ́ dì ní ìtọ́jú ayé àkúrò àbáwọ̀ tó fẹ́ dénjà òun ní ẹ̀jẹ̀ wọ́n bá wọn sọ bẹ́ẹ̀ bá ti wọ́n ń wí iná ẹlòmíì ti ń ra kalẹ̀ báyìí aṣọ ọlọ́mọdé aṣọ ni kéèyàn máa wọ ọ̀nà jà nàmà kéèyàn máa daṣọ náà fún rẹ̀ abẹ́gbọ́ba lè fi ọlá alẹ́kùn àgbọ́yé mọ́sà fún àlùmọ̀ yọlọ́n لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم نعم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدى تصالون عليكم في الله orí ajé ìgbẹ́tàn rẹ̀ kó máa bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n níjọ́ kan anábì jókòó sallallahu alaihi wa sallam wọ́n wá gbé òkú kan kọjá wájú àná Muhammad bó ṣe gbé òkú náà kọjá kálókù lágbájá ni kálukú wọn sọ fún àpá rẹ̀ kálukú wọn ti kí ni ọkùnrin yìí ni kálukú wọn sọ pé àyàn dáadáa ni èyàn rẹ̀ ni innamal maru hadithu ba'da bọ́ba burú láyé ọ̀kadà àgọ̀rọ̀ tó mọ̀ sọ kò sí ọ̀kadà àgọ̀rọ̀ tó mọ̀ sọ ọ̀kadà dọ̀rọ̀ wọn ò lọ́wọ́ wọn ò sí lọ́wọ́ wọn bá lè sọ lójú ọ̀wọ́ sọ lẹ́yìn rẹ̀ jọmọ ẹja máa ti dáadáa hadith ló sọ fún ọfẹ ẹja máa ti dáadáa ẹja máa ti dáadáa. ànígbàtà àwọn ẹ̀ń sọ dáadáa parí ànábì ní wájú ẹ̀bá ti ó jìrì bẹ́ẹ̀ ó ti fà á wọ́n tó gbókùn kọjá ànábì tó jòkó lágbájá ló kù àà kálukú wọn tún sọ tó náà pàdé ẹ̀ náà abúrú wọn sọ ti ẹ̀ pàdé ẹ̀ o méjì náà sáà ni ìwé ni wọ́n sọ mẹ́ ọtí ọ̀rọ̀ inú ọ̀tọ̀ mẹ́tí wọ́n sí abúrú wọn sọ dáadáa dáadáa clear àmọ́ tó kí n dáadáa àfáwọ̀ ibùn kẹfì ọ̀nà ọ̀nà ó ní mo wọ́n sọ́kọ́ sùnà mọ́ wọ́n sọ́kọ́ ọ́ sùnà sẹ́kùn dáadáa nù gbogbo ń tọ́wọ́ fẹ́ ṣe yóò ṣeré ní sànàbí mu wa torí dáadáa lànàbí wa kọ́ aláyé gbogbo ń tọ́ bá kó dáadáa tó bá sànàbí ṣe kìí dáadáa òun ló yẹ kó fún gbogbo tí ń jẹ́ dáadáa pátá lànàbí wa lọ́nà òsì ti yí wa ìnáka láàlẹ́ kúlùkùn àbí. ànàbí mi wá jàbátí ó rí bẹ̀ fún náà ah, àwọn sábẹ́ ti máa ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó bá jẹ́ rí pé báwọn ah, wà nábì kí ni tí mo wá jàbátí tẹ̀tẹ̀ alákọ̀ọ́kọ́ wọn sọ báyìí ẹni wájú àbátí ẹlẹ́kìjẹ ní àlẹ́bí èyí tẹ́ tó dáadáa ń parẹ̀ wájú àbátí láwọ́ òdìsá nìlá ọmọ àlùjànnà ni. ìkejì náà tẹ́ sọ́n tẹ́ sọ́n tẹ́ sọ́n tẹ́ mọ́ ń parẹ̀ wájú na náà òun wọn náà. ẹ̀kọ́ tẹ́lẹ̀ mi ẹ̀yin mùsùlùmí dáadáa yìí ẹ̀yin náà jẹ́ ọlọ́run àmẹ́ náà ń jẹ́rìí kúlófẹ́lẹ́ ìjọba ìkànnì àwọn bàbá alùpàyè lẹ̀ ládùúgbò yìí ọlọ́run bá pọ̀ wọn sọ́dọ̀ àwọn parí tí wọ́n nù. ẹbí àṣà ti wá bá a bá mọ dáadáa mọ̀ yẹn a máa ń sọ a wà sọ dáadáa ni tòsí tá a fi ń sọ kí wọn náà lè ta tí kò tí tó gbọ́ta lọ́lẹ́ ti sáà sọ́jọ́ ọba mọ́tò tó lásán yà yín wọ́n sọ tiẹ̀ náà ní ìbára sábú àwọn òde sọ ọ́ yà yín alẹ́ mọ́ sọ́ńdọ̀ mi àbá ní sọ ní inú gbàrí bàbá sì sọ lówe lásọ kọ́dà ń dákọ rẹ̀ àwọn mẹ́rin bá ti dáadáa kéèyàn sọ́kàn yẹn gbọ́ láti fi ẹ̀ńkọ́rọ̀jẹ̀ lómi èyí ṣéjì bá ti dáadáa kó máa sọ lẹ́yìn mi àtọ́nà àti wọ́n ń jẹ́rì nínú àti iye ló jẹ́ fún mi má kú tán bàbá wa náà wọ́n gbajúmọ̀ pẹ̀lú bàbá asọ̀ wọ́n bàbá àforíjì wọn èyí táwọn mọ̀ ń pa wọn tó jẹ́ dáadáa táwọn ọmọ tá a ti ń sọ tá à ń sọ nítorí pé àwa tá à ń bẹ ládùúgbò náà àbí ń bò míì náà pàtàkì lọ́wọ́ àgbàlagbà ní bá wí ẹ má bínú o. Ànábì sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ ń bẹ lára rẹ̀ Ànábì ó ní àwọn tí wọ́n jẹ́ ọ̀nkù rẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n àbá rẹ̀ àbúrò àbá rẹ̀ táwọn dàgbà àwọn méjì nu wọn wọ́n bọ́tà lẹ́bi àwọn ibi méjì nínú àwọn yàtọ̀ ara wọn ọ̀gọ́ta ní Muhammad ọlọ́run wa ń sọ pa àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́ta lẹ́bi ó sọ pa àwọn tí wọ́n làbúlàbí wa ẹ̀yìn kà á ìròyìn dára làbúlàbí kí ló ti fà á tẹ́rí nǹkan pẹ̀lú súnmọ́ àwọn ọ̀dọ́ lẹ̀ máa rí bẹ̀ púpọ̀ kékeré lẹ́mọ̀ nínú àgbàlagbà ẹ bá ti wà mọ́sálásí lórí yìí alihamudulilayi mọ́sálásí súnmọ́ mọ́sálásí yìí kọ́lọ́n àwọn àgbàlagbà kéré mọ́sálásí yìí ẹnu mọ́sálásí yìí kọ́nà bó ṣe rí nù ní mọ́sálásí nínú àwọn tá a máa ń kíni láti ìbílẹ̀ bó ṣe rí nànà àwọn àgbàlagbà kéré wọ́n lọ́mọ ìpínlẹ̀ àwọn wa ń bẹ̀ wọn tó ń tà ń sọ àwọn èèyàn rí pé ìwàkẹ́ máa ń takò àwọn àgbàlagbà ni nítawọn ẹ̀ máa rí nù nítawọn mọ́tàkádìí náà ṣe fún wọn fi wọ́n bẹ̀ yẹn lọ́rùn táwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀ka parí síbẹ̀ kẹ́nìkẹ́ni tẹ́nìkan ti tọ́ ọmọ gbálẹ́rú bàbá mẹ́kan ni ẹni tó kú àmọ́ tí àmọ́ ń tọ́ ọ̀rọ̀ ń gbẹ́kọ̀ bàtà mà lẹ́yìn ànábì àtàwọn tánàbí tọ́ kàbí báyìí ó pẹ́ lẹ́yìn ànábì àtàwọn tánàbí ìbára àwọn sábì ànábì tánàbí ọmọ náà lélẹ́yìí láwọn sábì rẹ̀ kò sí èyí ṣe dá tó tó sábẹ́ kò sí àgbàlagbà ọ̀hún èmi ò dára tó lè ṣe pé dá tó sábì ànábì Muhammad àwọn àwọn sábì ànábì ànábì ọ̀rọ̀ padà já sí náà ọ̀rọ̀ nílò padà já ó sì já ẹlọ́pẹ́ sọ̀rọ̀ ànlẹ́ o mọ̀ sọ̀rọ̀ àmọ́ àwọn ah, àbáyìí nígbà tọ́nà láti kọ́ mọ́sálásí ti ẹ̀rí láì wà yìí láì ka yìí kì í kún máa ti Fatima lọ́wọ́ yìí láì ka yìí ò kún. àwọn pé àwa bí àwọn ọ̀dọ́ náà ni ó nínú àwọn àbáta wá rí ládùúgbò pé wọn kò ní àá ah, àwọn ọmọ tó ń yá yìí pẹ̀lú tá à ń gbọ́ yìí ara àwọn méjì. bàbá wa bàbá gbóńlá àwọn tàn án ilé wọn níyà yìí ló máa ti dàgbà tó àgbàlagbà ni wọn o tányányá ìdádìí àyàn máa ń dúró bàbá tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà táǹkì rẹ̀ bàbá fúta àwọn àwọn pẹ̀lú wa wọn wá wọn dàgbà gbogbo àwọn haraka tá a máa ń senu mọ́sálásí kó bá wọn sí. kàwá sọ̀rọ̀ alákàtúntà tó lónìí o nítabàtí afẹ́sẹ̀ gánirò afẹ́sẹ̀ àwòkọ́là mo rántí pé nígbà tí skul ti mọ́sálásí ní kó wà bẹ̀rù àwọn ilẹ̀ ni tàbí lọ kí ààrẹ tó tàbá tún sáà lọ kí àwárí náà tẹ̀léwájú náà wọn ò rí àwọn pé kí ni wọn là láwọn wọ̀nyí àmọ́ wọn rí kó káà ń sọ tọ́lọ́ nǹkan lábì ni wọ́n sì gbà bẹ́ẹ̀ bàbá náà fa ilẹ̀ ọlọ́run èyí tá a máa wọn ẹlẹ́sìn ọlọ́ọ̀bá ni wọ́n wọ́n sì fẹ́ràn ọmọ kéèké wọ́n fẹ́ràn ọmọ kéèké wọ́n máa bá ọmọ kéèké sáwàdà èèrí kan lọ́wọ́ kéèké rí wọ́n àìrí kan gbàgbé wọn kékeré rí wọ́n ẹ̀fẹ́ omi òye rírí ẹ̀rín ni kọ̀ọ̀yà ọlọ́ èyí tá a mú wọn lè dáadáa mu torí wọ́n fakọ́ àtúnà ètò wọn ṣe ó ṣe dédé nǹkan ẹ̀bí mu wa wọ́n sì gbìyànjú wọ́n pàtì súnmọ́ ní pẹ̀lú àpáwọn náà ti lágbára mọ́ wọ́n pàtì rẹ̀ ọlọ́ ìta mú wọn rẹ o a fi títọ́ bìrì a fi bọ̀ ọ́ kútùbà tá a ṣe yìí náà dáadáa ni a fi kútùbà tá a ṣe lónìí a fi bọ̀ ọ́ inú tákìrì náà tó fi di ọ́ dáadáa ní kùjẹkùjẹ bá kú lára báyìí kò sí kò sí kò sí tọ̀hún tí ò ní ọlọ́run gbogbo kàkàkà lẹ́yà fi gbọ́ pátápátá fi kàkùjọ gbogbo náà rí ọlọ́run bá a forí bí bàbá náà ọlọ́run bá a tọ́wọ́n tá a bá rẹ̀ fẹ́ rí ọlọ́run gbogbo tí wọ́n fi ilẹ̀ ń dúkìá ọlọ́run pátápátá mójútó bàtà sọ ta sọ àwa inú àwọn adán káwọn yàn la lẹ́sẹ̀ kan náà lẹ́nìkan ní ọmọ tó kéré jù lè pẹ̀lú ògbó náà gbogbo ìgbà tó bá sanwó sùkúù àwọn sì máa san. èrè dáadáa ni o ọlọ́ọ̀ni wọn ń dún tàn àwọn èèyàn ẹ̀ lẹ́sẹ̀ kan náà lẹ́nìkan ní ah, àfáà ẹgbà lẹ́yìn ló pè ten thousand ten tẹ́ǹdẹ̀ sí ní ẹ̀ máa fúnyàwó wọn tó máa fi jà ẹnìkan lẹ́mìnà point five thousand. ọlọ́run ìyá tó wà ní okó náà wọ́n dàbà dúkìá má dẹ́rùbà wọn o mm. aláìláìlọ́lá gẹ́gẹ́ ìṣe wọ́n tàbí àwọn máa ń ṣe tí èèyàn bá rí báyìí àwọn máa ń gba owó fún àwọn òpó a máa ń gba fún wa a máa gba ní gbọ́n mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún òun ló ní o bá a ti máa ń ṣe mu ní o tó bá ní ṣe àwọn táwọn àpò ní àwọn báyìí wọ́n gbógi ẹ̀sìn ọlọ́run dáadáa so a máa ń gbìyànjú láti gbó tàwọn mọ̀lẹ́bí wọn náà kọ́lọ́mọ gbọ́dọ̀ bà wọ́n káwọn náà rẹ̀ ń gbó tí àwọn èèyàn tí wọ́n tán náà wà báyìí àwọn àlùkò àlùkò àmọ́ tẹ́mi máa ń sọ ni pé ká gbìyànjú ṣe dáadáa bàbá wa kan bẹ wọ́n ní kú lóògùn ikú ah, lóògùn wọ́n ní ṣe ẹgbẹ́ lóògùn ikú wọ́n ní ṣe dáadáa ni o tó ń pẹ́ ọ́ kú tó bá ti lọ kú dáadáa iṣẹ́ tó bá ti lọ́wọ́ bá jẹ́ ọdún yẹn bá ẹlòmíì bẹ wàhálà tó ń ṣe láyé yìí ó fẹ́ bẹ̀rẹ̀ ni o tó bá kú ó fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ni àmọ́ dáadáa ni ah, <laughs> dáadáa ni ìṣẹ̀dá lọ́kọ̀ọ́ rẹ̀ ẹlòmíì wọn bẹ wá ti sáré báyìí tí ó fi ti gbáàlì kìyàmà kò ní kàmíra mọ́sàbá ṣe fún àbáyọ ọlọ́run ẹlòmíì ti ń bẹ tí ó ti gbáàlì kìyàmà ìnira ni ẹni tó ti kú sí sí rẹ five hundred thousand tó ti tó yẹ sísè ẹgbẹ́ tako nígbà mẹ́ ìyá sàánú ọ̀nà kéré wàláì àwọn bá ní àgbàlagbà wọn ní kíma o wọn lógun kú oníkíni dáadáa náà ni ẹ má ti dáadáa ìfẹ́ dáadáa òun náà ni sunnah ní Muhammad ànábì ìsúná là ń tábà bí ẹsẹ̀ súnú ẹsẹ̀ súnú ẹsẹ̀ súnú dáadáa lẹ́ńpà láti yẹn sí ìsúná máa mú yẹn sí dáadáa ni torí pé yóò ó ti di ẹsẹ̀ ah, náà wọ̀ pé àwọn tó fi alálùsúná ọ̀ ní fẹ́ẹ́ ti àìdá láwùjọ ẹsẹ̀ kẹfà ní ẹsẹ̀ fi alálùsúná ẹni wájú wáyìí súnà máa ń jíkẹ́ ẹ̀rí dáadáa ṣe ni ọlọ́run mọ́sàsìmí lálùsúná ọlọ́run wọ́n òun fi ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́mọ́sàsìmí وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته